إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الأدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد أدعوكم الله سبحانه وتعالى أترى الصلاة أبو محمد صلى الله عليه وسلم إن شاء الله أعطنا تسوى جلوي تنلقى لتنو أصول السنة تتي الإمام أحمد بن أمبر رحمه الله تعالى أيتي أنبياء أونا نبا الشفاعة الشفاء تي نبوة محمد صلى الله عليه وسلم تيوشي تبارك يوم القيامه ajé kí ó clear pé reason tí àwọn afá fún mú eléyìí wá nígbà tó bá ń discuss ọ̀rọ̀ àkídá tó yẹ kí anítọ̀bọ̀ nú ẹ̀ ó ní pé ara àwọn èèyàn kan nínú àwọn tí wọ́n fẹ́ra wọn ti sí Islam tí wọ́n ń takò ìṣìpẹ̀ ànábọ̀wá Muhammad sallallahu alayhi wa sallam àwọn náà ni àwọn alkhawarij bákan náà al-mu'tazila kí ló fà á tọ́fín takò ó ní pé wọ́n fi léwu pé eléyìí ó takò ayọ̀ ọlọ́wọ́n ọba bákan náà ó takò déédéé torí pé nǹkan tí ọlọ́wọ́n ọba subhanahu wa ta'ala tí ó sọ ó ní wípé. إنك من تدخل النار فقد أخزيته ẹni tí rí ọlọ́run bá tó bá jẹ́ kó wọná faqad akhzayta ó ti yẹ̀yẹ́ rẹ̀ tó bá bóòlá ìfẹ́pẹ́ ní tí ọlọ́run bá ti yẹ̀yẹ́ tó ti lójú tì í àwọn afẹ́pẹ́ nìyẹn wọ́n padà ṣùpẹ́ rẹ̀ eléyìí wọ́n máa lo èyí gẹ́gẹ́ bí ẹ̀rí bákan náà wọ́n máa lò gẹ́gẹ́ bí ẹ̀rí wípé kúlàmá aráàdù àyàkùjù nínú ìlú sí ìhà gbogbo ìgbà tí àwọn ọmọ aná wọ́n máa fẹ́ jáde ń bẹ́ wọ́n máa dá wọn padà sínú náà eléyìí jẹ́ nǹkan tí yazid al-faqir rahimahullahu ta'ala tó ní àwọn máa ń lò gẹ́gẹ́ bí ẹ̀rí òun dẹ̀ ni wọ́n lò ní ẹ̀rí láti lè fi tako ìkànnú àwọn sàábí anábọ̀ Muhammad sallallahu alaihi wa sallam tí a mọ̀ sí Jabir bin Abdullah Jabir bin Abdullah ń bá wọn ṣúdẹ́ǹtì ẹ̀ sọ̀rọ̀ ó wá ń sọ̀rọ̀ nípa ìṣìpẹ̀ anábọ̀ Muhammad sallallahu alaihi wa Yazid ó ní láti máa sọ fún wípé ìrẹ sàábé ànábì sallallahu alaihi wasallam ìrẹ bàbá ó eléyìí tẹ́ ń sọ eléyìí tako áyà yìí ó tako áyà yìí jábìrì láti farabalẹ̀ ṣàlàyé fún wípé ṣó ń ka alukur'ani tó bá ń ka alukur'ani ọlọ́run bá subhanahu wa ta'ala ó sọ fún anábùwà muhammad sallallahu alaihi wasallam. ipe àáfà àyìnbọ̀ àfàkà rabbuka maqaman mahmuda ọlọ́run ọba rẹ yóò padà gbé ẹ sí ipò tí àwọn èèyàn ó máa yìn ẹ́ lé lórí tó bá di jọ́ ń gbé ní alkiyama dàtí ọlọ́run ọba yóò gbé ẹ tí àwọn èèyàn ó máa gẹ́gẹ́ bí ẹ̀kọ́ tí wọ́n kọ́ lọ́dọ̀ anábíwá muhammad sallallahu alaihi wa sallam ó ní tí ó ń tú òun náà ni àṣàfáà àṣàfáà al-uzma ìṣìṣẹ́ tó fi tóbi jùlọ sanabiwa muhammad sallallahu alaihi wa sallam tí ó máa ṣe tó bá dẹjọ́ gbẹ̀dẹ̀ alkiyama sọlọ́ jẹ́ pé al tútù ó ní ìdí àlàyé anábíwá muhammad sallallahu alaihi wa sallam gẹ́gẹ́ bí aṣoṣo lálàyé èèyàn kan ní mú kúránì kó máa tú pẹ̀lú ìfẹ́ inú rẹ̀ eléyìí ló jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ àwọn ìjọkíjọ kó máa bẹ ní Islam ṣùgbọ́n tá a bá ti wo pé alukur'an afẹ́ tú ní ìbámu pẹ̀lú tí anábọ̀wá Muhammad sallallahu alayhi wa sallam tó tú fún wa ní ìbámu pẹ̀lú tí àwọn sahaba rẹ̀ tó wà nílá àlẹ́yìn tí wọ́n jẹ́ sílẹ̀ntì anábíwa muhammad sallallahu alayhi wa sallam tàtú fúwa iléyìn sọ ipé kí ni àmà bẹ lórí ọ̀nà àmà lórí ìlànà so ọ̀rọ̀ àṣàfáà ipé anábíwa muhammad sallallahu alayhi wa sallam yóò ṣípẹ̀ nǹkan tó rin lẹ́nu àhàdíìsì dáadáa ni bákan náà ayé al ó tọ́ka sí gẹ́gẹ́ bí a ṣe sọ fún wa bákan náà tàbá sọ pé ànábì òṣìpẹ̀ oríṣiríṣi ìṣìpẹ̀ ni ó ń bẹ èyí tí a máa gbé ẹ̀wò ní àárọ̀ yìí òun náà ni tí wọ́n pè ní aṣafáhátú al-uzma ìṣìpẹ̀ tí ó fi tóbi jù lọ ìṣìpẹ̀ eléyìí òun ni ìṣìpẹ̀ tó ṣe wípé ó kan gbogbo àwọn èèyàn tí ń bẹ ní gbangba tá ìṣìpẹ̀ tó ń bẹ tó kan gbogbo àwọn tí wọ́n ń bẹ ní gbangba àtàkì àmàyè gẹ́gẹ́ bí ó ṣe nílẹ̀ nínú hadith Abu Hurairah radiyallahu anhu ó ní anabuwa Muhammad sallallahu alayhi wa sallam sọ wípé ana sayyidun èmi ni màá jẹ́ aṣíwájú àwọn èèyàn tó bá lè jọ́ gbẹ̀gbẹ̀ وهل تدرون مما ذلك ǹjẹ́ ìmọ̀ rídìn tí máa fi jẹ́ aṣíwájú gbogbo àwọn ètò bá rí jọ gbẹ̀ndẹ̀ alkiyama ó ní yajma'u Allahu an-nasa al-awwalina wal-akhirina fi sa'idin wahid ọlọ́wọ́ bá yóò kó gbogbo àwọn èèyàn jọ sí gbangba àtàkán àwọn yóò máa bẹ lórí ilẹ̀ tó yusmi'uhum àtàrí ẹni tí ó jẹ́ olùpèpè yóò máa pariwo tí gbogbo àwọn èèyàn ó máa gbọ́ bákan náà wàyàn fúdù olùbásọ̀rọ̀ ojú kẹ̀kálukú wọ̀tẹ́bùnú shams oòrùn yóò súnmọ́ wa yóò súnmọ́ gbogbo àwọn tí wọ́n bá ń bẹ ní gbangba àta kìámà ní ọjọ́ yìí gẹ́gẹ́ bí al-miqdad bin al-aswad radiyallahu anhu bó ṣe sọ ó ní sami'tu rasulallahi sallallahu alayhi wa sallam yaqul gbogbo tí olùṣọ́ náà bá sọ wípé tudna shamsu yawm al-qiyamati min al-khalq ó òun tẹ̀rí ẹ táwọn owó tó ṣe pé àwọn scientist wọ́n ń sọ fún wa lónìí pé nǹkan bí one hundred and fifty million miles away lóòrùn ló fi jìnnà sí wa oòrùn yìí tudna shamsu yawm al-qiyama tó bá di jọ́ gbé ndé al-qiyama wọ́n súnmọ́ min al-khalqi àwọn ẹ̀dá hatta takuna minhum kàmìkàdáàrí tó ṣe wípé yóò súnmọ́ wọn tí ò ní ju dédé míìlì lọ míìlì yìí wọ́n ní bí kí ní igi tìró ní bí ó ṣe rí sí àwọn èèyàn tí ó súnmọ́ àwọn èèyàn pẹ́kípẹ́kí qala sulaim bin ami fa wallahi ma adri ma ya'ni bil mil amasafat al ard am al mil àṣìlẹ́yìn lára àwọn tí wọ́n gbà wá ó ní òun mọ́ ìtàgbàlérò pẹ̀lú míìlì gangan ṣé máìlì tí a fi ń kọ́bà tá a mọ́ ń kọ́bà ni àbí míìlì dàtí bí igi igi tìró ó ní pààlà fòyàkúnù náà sọ àlàkàdọ̀ àwọn èèyàn ó máa làágùn lọ́jọ́ tá ń sọ yìí bí iṣẹ́ wọn bó bá ṣe tó ni wọ́n ṣe làágùn sí ẹni tí iṣẹ́ rẹ̀ tó bá kéré gan ó túmọ̀ sí pé ogun rẹ̀ yóò pọ̀ wọ̀mí fàmíkù máa ń yẹ kúnnù ilà káàbẹ̀yì ẹlòmí ogun tó ń wọlá ní ọjọ́ yẹn ibi kókó sẹ̀rẹ̀ ni ó dé wọ̀mí máa ń yẹ kúnnù ilà rúkúbàtẹ́yì ẹlòmí ogun tiẹ̀ yóò máa débi eruku rẹ̀. ومنهم من يكون إلى حقوي الذي يوم يوم دبي إبادير ومنهم من يلجمه العرق الجامع الذي يوم يوم داروني يوم دارو so eléyìí ó ń sọ fún wa bí ọjọ́ yìí ó ṣe rí tó jẹ́ pé kí ni àwọn èèyàn ó ní ìdí ẹni tí ó ṣí pẹ́ wọn gẹ́gẹ́ bí anábọ̀ Muhammad sallallahu alayhi wa bó ṣe sọ ó ní wàtẹ́nu shams àdífi Abu Huraira tí a ń ka fún ara tẹ́lẹ̀ ó ní òun súnmọ́ bí ó ṣe súnmọ́ òun ní nǹkan tí a kà jáde nínú àdífi al-Miqdad ibn al-Aswad radiyallahu anhu ó ní òun yóò súnmọ́ àwọn èèyàn ìbànújẹ́ ìrònú àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ yóò bó àwọn èèyàn dáró débi pé wọn à ní lè gbé e mára mọ́ wala yahtamilun fayaqulu an-nas àwọn yóò máa sọ ike ala tarawna ma qad balagakum ala tanzuruna man yashfa'u lakum ila rabbikum ẹ̀yin èèyàn ṣẹ́ẹ̀ ni máa wò báyìí ṣẹ́ẹ̀ ni máa retí bí ẹni tí ó ṣì pẹ yín níwájú ọlọ́run ọba yín fọ̀yàkúrú bá àbúnná àwọn èèyàn àwọn kan mọ̀ sọ pé lè bá àbún wọn mọ̀ sọ fún àwọn alẹ́kùn bí ádámà ẹlọ́bá ànábì ádámà fọ̀yàtúnà ádámà aléìsàlám àwọn kan rọ ọlọ tí wọ́n lọ bá ànábì ádámà aléìsàlám fọ̀yàkúrú náà lá sọ fún pé ìrẹ́ ni bàbá gbogbo wa o ìwọ ni bàbá ọmọ ènìyàn خلقك الله بيده ونفخ فيك من روحه ọlọ́run ọba bẹ́ pẹ̀lú ọwọ́ rẹ̀ bákan náà ó fẹ́mi sí ẹ lára wọ amara màláìkẹta ó pa àwọn màláìkà láṣẹ pàtàjàdù lak wọ́n tẹríba fún ẹ ìṣfà àlànà ìlà rabbik eré bàbá wa ìyà yìí pọ̀ ìnira yìí pọ̀ ìdààmú yìí pọ̀ báwa lọ́sọ́dọ̀ ọlọ́run ọba rẹ̀ ishfa lana ila rabbik ala tara ila ma nahnu fih ala tara ila ma qad balagana ma qad balagana ó ní wọ́n máa sọ fún pé ìrẹ́ bàbá wa ó rí nǹkan tó ṣe pàǹbá yìí فيقول آدم آدم ما فقيت إن ربي قد غضب اليوم غضبا لم يغضب قبله مثله آه أطلب لهم وبا يولي أتشكين لصد لهم وبا يولي ولهم وبا تبينوا ní ìbínú tó ṣe pé kò bí irú rẹ̀ yìí wà láyé yàtọ̀ dọ́bà bá àdábò mísìlá tọ́lọ̀ ọgbọ̀ òdẹ̀ ní bínú irú ẹ̀ máa wà iná ọkọ̀ dẹ̀nà ha ní àmì ṣájára

máa jẹ nínú àwọn èso ọgbà yìí jẹ́ tó bá wù ẹ́ ṣùgbọ́n wàlá wàlá taqraba àrí ìṣàjára ẹ̀yin méjèèjì ẹ má súnmọ́ igi eléyìí o ẹ má súnmọ́ igi eléyìí kẹ má máa bẹ nínú àwọn tí ó ṣàbòsí fúnra wọn ṣùgbọ́n fàzọ́là ọmọ ṣàìtọ́n ṣàìtọ́n ní àwọn méjèèjì ó kó ìdààmú bá wọn bákan náà ó tàn wọ́n àwọn méjì ni wọ́n jẹ́ bí igi yẹn sọ̀rọ̀ tọ́lọ́ wọn bá ní ká ṣe àwọn ni wọ́n ṣe nǹkan yẹn wọ́n jẹ́ so anabi adam alayhi salatu salam yóò máa sọ pé kí ni nafsi nafsi nafsi ẹ̀mí ara mi ó tó mi bẹ́mi gan ó ṣe mórí bọ́ pátápátá ó ní nǹkan tó ṣe pé mò ń wó báyìí bó tẹ̀lé pé ọlọ́run subhanahu wa ta'ala nígbà tí anabi aram sọ pé zolamna ọ̀fúsànà wà ńlá tẹ̀sílánà wàtàrhàmà lẹ́nà kúnnánà mìíràn káfírin èrè ọlọ́wọ́n bá ṣàbòsí fún ẹ̀mí ara wa tó bá ṣàforíjì fún wa tó kẹwa a máa bẹ nínú àwọn ẹni òfò ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala ó padà gba tuntun bá rẹ̀ ṣùgbọ́n anabi aram alayhi salatu máa tọrọ pípọ́ lọ́wọ́ bá pé kó gba ìpẹ́ òun nípa àwọn èèyàn kan eléyìí yóò le nafsi nafsi ẹ̀mí ara mi ó dọwọ́ ara mi èyí ni mo fẹ́ mójútó ìzàbù ìlà gẹ́yìrì ẹlọ́sọ́dọ̀ ẹlòmí ìzàbù ìlà nùhìn ẹlọ́bá ànábì ní ààrẹ ìṣòro àtọ́sára fayatúnà nùhàn wọ́n lọ́bá ànábì innaka anta awwalu rusul ìwọ lòjíṣẹ́ àkọ́kọ́ ila al-ard lọ sórí ilẹ̀ hadith yìí fi hàn ilẹ̀ pé anabi adam alayhi salatu wa salam kò kí ń ṣe rasul kò kí ń ṣe rasul nàbí yìí ni ìyàtọ̀ wo ló ń bẹ láàrin ẹni anabi àtẹni tí wọ́n pè ní rasul àwọn afa wọ́n gbìyànjú láti sọ ìyàtọ̀ tó ń bẹ láàrin wọn wọ́n sọ ọ̀rọ̀ tó pọ̀ ṣùgbọ́n kókó ni pé ìyàtọ̀ ń bẹ láàrin àwọn méjèèjì èyí tí àwọn àfáà mi padà sọ ni pé ẹni tó ń pè ní nàbí kò lẹni tó ṣe wípé wọ́n rán sí àwọn èèyàn tó ṣe wípé wọ́n jẹ́ mọ̀wá àfikẹ́ àwọn èèyàn tí wọ́n àgírí pẹ̀lú ẹ̀ ṣùgbọ́n tí wọ́n pè ní ar-rasul ó tó ṣe pé wọ́n rán sí àwọn tó ṣe wípé mukhalifin àwọn tí wọ́n ń takò tó gbé dání alẹ́ra àwọn tí ó jẹ́ mú wà fíkín láàrin àwọn èèyàn tí wọ́n ó gbà fún ṣùgbọ́n àwọn tí ó máa takò tí ó gbé dání nínú àwọn kèfèrè àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ sọ àwọn yóò wọ́n máa wà bẹ́ẹ̀ sọ àwọn eléyìí ni pè ní arúsù òǹkà tí wọ́n tún kéré sí òǹkà àwọn al eléyìí òun ni ìyàtọ̀ tó fẹ́ súnmọ́lẹ́jú nínú nǹkan tí àwọn àfáà tí wọ́n sọ nípa tó ń bẹ tó jẹ́ difference láàrin ẹni táǹkì ní nàbíyù àti ẹni táǹkì ní rasul sòfòkúlù nàbíyù rasul gbogbo ẹni tá a bá fòkúlù rasul nàbí gbogbo ẹni tá a bá pè ní rasul definitely ànábì torí pé ara wọn tí ó gbà fún iná ṣùgbọ́n wà lè sọ kúlù rasul la kò ń ṣe gbogbo nàbíyù òun ni rasul so eléyìí ló súnmọ́lé àwọn apáàtọ̀ àwọn nǹkan míì náà ṣùgbọ́n ètò súnmọ́lé ni ṣùgbọ́n ó yẹ pé dífẹ́ǹsì ń bẹ láàrin rasul àti nàbí àtàbà wọnú alkur'an táwọn sunna nabuwa muhammad sallallahu alaihi wa sallam lára rẹ̀ òun ni ọ̀rọ̀ tí muhammad sallallahu alaihi wa sallam tó sọ yìí pé àwọn yóò mọ̀ sọ fún anabi nuhu alayhi salatu wa salam ipe ìnáka àǹtà awọlù rọ́sùn ilẹ̀ alil ard ìwọlù òjíṣẹ́ àkọ́kọ́ sí àwọn tí wọ́n ń bẹ lórí ilẹ̀ wọ́kọ̀ sàmáàkà láwọ̀ abdan shakura bẹ́ẹ̀ ni ọlọ́run bá pè ẹ́ ní ẹrú tí dúpẹ́ ishfa lana ila rabbika bá wa ṣìpẹ́ wa lọ́sọ́dọ̀ ọlọ́run ọba rẹ̀ alátara ila ma nahnu fi ṣìbí wọn náà rí nǹkan tá فيقول إن ربي عز وجل قد غضب اليوم غضبا لم يغضب قبله مثله ولن يغضب بعده مثله òun ó fún ọ létí pé á ọlọ́run ọba mi ti bínú ní ìbínú kan tí ó bírú ẹ̀ rí bákan náà kò tún ní bírú rẹ̀ mọ́ni so anabi nuh alayhi salatu wa salam yóò sọ lé fún ọ وإنه قد كانت لي دعوة دعوتها على قومي بقنا متشق فما جوني كلتنا ونكوي الله سبحانه وتعالى نكي نبي عليه الصلاة والسلام كشوات فاوي هرع الله بعد كما فلبث في إل النبي عليه الصلاة والسلام ó ń bẹ láàrin àwọn èèyàn rẹ̀ tó ń ṣe wá sí alfasana ti ilá kọmsínà àmàn fún kabinara tó fi yẹ ló fi ṣe wá sí torí pé àwọn tó ń bẹ ní àsìkò gbà yẹn ọlọ́wọ́n ọba ní kẹ́mi wọ́n gùn dáadáa tó kíyàn ṣe wá sí fún kabinara 50 years kó wá jẹ́ pé àwọn tó gbà fún wọn tó nǹkan bí 80 70 something làwọn tó gbà fún so eléyìí ó jẹ́ kí anábì Nuh alayhi salatu wassalam nígbà tó wó ìṣorí kúnkọ́ àwọn èèyàn rẹ̀ so n tó sọ tó padà sọ ni pé wala tazar min al-ardi wala tazar ala al-ardi min al-kafirina dayyara eré ọlọ́wọ́ bá má fi dayyara má fi èèyàn kan tí ó máa wọ nílé tí ó máa jáde tí ó máa fẹ́ kulé àtẹni tí ó máa fẹ́ káàbọ̀ máa fi yàn kankan lẹ̀ nínú àwọn tí wọ́n ṣe kèfèrí pẹ̀lú ènìyàn yìí nínú alayhi salatu wassalam tí wọ́n gbàdáwà ní sọlá tazar ala al-ard min al-kafirina dayyara إنك إن تذرهم يضل عبادك ولا يلد إلا فاجرا كفارا rí ọlọ́wọ́ ọba tó bá fi wọ́n lẹ̀ àwọn eléyìí wọ́n ó máa ṣì àwọn èèyàn lọ́nà ni wọ́n ó máa ṣì àwọn èèyàn lọ́nà wala yalidu illa fajiran kafara bákan náà àwọn eléyìí mo ṣe ń wù wọ́n lọ yìí bábá ni subhanahu wa ta'ala ó padà pa àwọn èèyàn anábì nù alayhi salatu wa salam ó pa wọn rùn àtàwọn díẹ̀ tó ṣe rí pé wọ́n gbà fún ṣe ma amana illa àwọn èèyàn díẹ̀ náà ni wọ́n gbà fún àwọn èèyàn díẹ̀ ni wọ́n gbà fún so anábì inú ààrẹ sọlátọ̀ sọlám kò wà comfortable pẹ̀lú èpè tó padà ṣẹ́ lé àwọn èèyàn rẹ̀ torí pé gbìyànjú bí wá àti gan gẹ́gẹ́ bó náà ṣe sọ ó ní وإني كلما دعوتهم لتغفر لهم جعلوا eré ọlọ́run bá ti bá ń pè wọ́n ipe kó o lè ṣe àforíjì fún wa wọ́n mú ọmọ níka ó ti bọ̀ ní ìtìlẹ̀ tó ń fi mí ṣe ẹ̀yẹ́ wọ́sẹ̀pṣẹ̀ fi yá bá wo aṣọ wọn ó tún dá a borí lẹ́ni tó ń fi mí ṣe ẹ̀pá òun fẹ́ gbọ́ nǹkan tí mò ń sọ wọ́n afẹ́rù wọ́sẹ̀pọ̀rù sí bá wọ́n ṣe orí bẹ́ẹ̀ ni wọ́n ṣe gírímọ̀ káyì ìpá òun nígbà fún mi tó ó pè wọ́n ó ló ń pè wọ́n lọ́sàn-án òun kí wọ́n lóru pẹ̀lú àbíyẹ́sídù ń dọ́ ayé ilá fira ara kí n bó mo ṣe ń kí wọ́n náà ń sá fún mi wa inni kullama da'awtuhum litakfira lahum àfàwọn díẹ̀ tí wọ́n gbà fún tó táwọn bá lọ bá tó bá di jọ́ ń gbé ní alkiyama tó bá lọ bá tó kó wá ṣìkìrà àwọn wájú ọlọ́wọ́ bá yóò ní ẹ̀rù ń bà mí ọlọ́wọ́ bá ti bínú ní ìbínú tí ó bínú ẹ̀rí ó ti bínú lónìí ní ìbínú tí so torí náà òun náà máa sọ wípé ó tó mìíràn ìdáàbò ilá gọ́ìrì ẹlọ́sọ́dọ̀ ẹlòmí ìdáàbò ilá Ibrahim ẹlọ́bá anábì Ibrahim alayhi salatu wassalam fayatuna Ibrahim wọ́n lọ bá anábì Ibrahim fayakuluna ya Ibrahim wọ́n ní rẹ̀ Ibrahim anta nabiyullah anábì ọlọ́wọ́ bá yẹ wa khalilu ayé bá yẹ minal arj lórí ilẹ̀ yìí ishfa lana ṣìpẹ́ wa ipò tí anabi ibrahim alayhi salatu wassalam ipò tó dín wájú ọlọ́mọba òun náà ni ipò tí wọ́n ń pè ní alhulla ó ní ipò ayé anabi wa muhammad sallallahu alaihi wasallam náà dé ipò yẹn tó fi sọ fáwọn sàábì rẹ̀ níjọ́ kan ike inna allah takada ni khalilan kama takada ibrahim khalila ọlọ́run ọba ó fún èmi náà ní ipò ayò bó ṣe fún Ibrahim alayhi salatu wassalam ní ipò ayò sanabuwa Muhammad sallallahu alaihi wasallam òun náà dé ipò yìí ṣùgbọ́n pẹ̀lú gbogbo eléyìí náà tó ṣe pé kò sí ẹni tó jẹ́ ipò yìí lẹ́yìn anabi Ibrahim alayhi salatu wassalam àti anabi Muhammad sallallahu alayhi wasallam sọ́mà sọ fún pé ìṣọ́ alánà ṣùpẹ́ lọ́dọ̀ ọlọ́run ọba anabi ibrahim alayhisalatu wasalam tá bá sọ fún wípé ìfà lánàá ila rabbika látara ila ma nahnu fi ṣìpẹ́ wa lọ́sọ́dọ̀ ọba rẹ̀ orin tá ń báyìí fayakul lahum yóò máa sọ fún wa pé inna rabbi qad ghadiba al-yawma ghadaban lam yaghdab qablahu mithlahu ọlọ́wọ́n ọba mi ti bínú lónìí ní ìbínú tí ó bírú rẹ̀ rí wàlá ń yẹ bọ̀ bàbá àdáwó mìsìlá tí ó dẹ̀ ní bírú rẹ̀ mọ́ وإني قد كنت كذبت ثلاث كذبات إننا قرأ لميتا مقبرأ لميتا فذكرهن أبو حيان في الحديث نفسي نفسي نفسي سيرا لكتا هنا بكي anabi ibrahim alayhi salatu wassalam ìgbà tí àwọn èèyàn rẹ̀ tí wọ́n ń bọ òòṣà tí wọ́n ń ṣe ọdún òòṣà àwọn á ní kó ká lọ kó tẹ̀ láwọn bàbá rẹ̀ ní kó tẹ̀ láwọn ó kéré nígbà yẹn ó wá sọ fún wọn pé kí ni ẹni ìsàkí ara mi ò yá ìgbà tó yẹ ti lára àwọn òyà ẹ̀ ní ó túmọ̀ sí pé kí ni a kò ní tẹ̀lé wọn nìyẹn sọ wọn á gbọ́ ohun tó sọ para àwọn òyà yẹn wọn fi ilẹ̀ ń gẹ́gẹ́ bí aláàárẹ̀ ṣùgbọ́n eléyìí ṣètò tọ́ ni ó parọ́ fún wọn ni torí wípé kò fẹ́ tẹ̀lé wọn lọ bí ọdún òṣà tí wọ́n ń ṣe tòkọ́ tó dé ní ó ti mú òṣà wọn tí wọ́n fi kalẹ̀ sílé ó ti ṣa wẹ́lẹ́wẹ́lẹ́ ìgbàtà ń dẹ́ta béèrè pé wọ́n fa ilẹ̀ ádàbí alì hatima ta ló ṣe léyìí pẹ̀lú àwọn òṣà wa tá ń bọ tá ń ṣe jọ́sìn fún èèyàn kan ní mo gbọ́ tí Ibrahim ń dárúkọ wọn pé wọn á ṣe báyìí wọn á ṣe báyìí fún wọn sọ wọn ní ká lọ mú wá wọ́n mú anábì ibrahim alayhi salatu wassalam wá sèyí tó sọ fún wa oníkékinni bal fa'alahu kabiruhum èmi kọ́ mo ṣe èyí tí ó jẹ́ èyí tó dàgbà jù láàrin wọn èyí ló ṣe ìgbà tó mú ake tó gé wọn wẹ́lẹ́wẹ́lẹ́ nì èyí tó dàgbà jù yẹn kò gé oúnjẹ yẹn ó gbé ake yẹn ó gbé kọ́ yẹn lọ́rùn so ìgbà tán dé ta ló ṣe eléyìí pẹ̀lú àwọn òṣà ẹni tí ó sọ pé òun gbọ́ tí Ibrahim ń lérí pé òun á ṣe báyìí báyìí báyìí báyìí pẹ̀lú wọn òun gbọ́ mi tí ànábì Ibrahim àìsàlátọ̀ sálàm tó ti ń sọ òun ló wá tú òfófó lóṣòfófó pé ẹni tí mo gbọ́ ni àwa lọ mú wá kọ́kọ́ nfa mi pé a ta ló ṣe léyìí pẹ̀lú àwọn òòṣà wa ànábì Ibrahim ni ètò dàgbà nù ẹ̀ ló ṣe ẹ lọ́wọ́ nǹkan yẹn tó bá ṣe pé wọ́n mọ̀ farajà ìlà àǹfóṣù àná wò pé kí ló ń sọ ìta bá ń sọ̀rọ̀ ṣá ń sọ̀rọ̀ ni ìmìlà wọn náà ti ra wọn ní àgọ̀ èèyàn ṣùgbọ́n ẹ̀mọ̀ ìgbà míì sábà dìfìtì yẹn ni èyí téèyàn ò gba dìfìtì yìí èèyàn ló dá sí rọ́ọ̀fù wọ́n padà dá sí rọ́ọ̀fù fún Ibrahim alayhi salatu wassalam ike ẹni yóò yẹyẹ wa ni àwọn ló dé yẹyẹ rẹ̀ ẹ lọ dáná kẹsùn kẹsọ sínú náà wọ́n dáná wọ́n sọ ànábì Ibrahim alayhi salatu wassalam síná ọlọ́wọ́ bá ní kúlùmọ̀ ya náà rukuni babdan wa salaman ala ibrahim ìrẹ́ náà agbára jíjó tó ń bẹ lára rẹ àgbà kúrò ó gbọ́dọ̀ jẹ́ nǹkan tí ó kó ìnira bá ibrahim alayhisalatu wasalam ó gbọ́dọ̀ jó jí nǹkan tí ó tutù jẹ́ tutù yẹn náà ní kó jẹ́ salama kò ń ṣe tutù tí ó kó ìnira báyìí torí pé tábà tún jiyàn sínú àìsí náà ẹni yẹn lè fi ó lè kú látara rẹ̀ so kí tútù yẹn kó jẹ́ ìtí ò ní kó anabi ibrahim alayhisalatu wasalam bákan ìgbà anabi ibrahim alayhisalatu wasalam tí ó fẹ́yàwó tó wá ń kúrò nínú ìlú táwọn èèyàn ò gbà tiẹ̀ wọ́n padà gba ìlú kan kọjá ìlú yẹn information padà dọ́dọ̀ anabi ibrahim alayhisalatu wasalam pé ọba abẹ ìmọ̀ gba obìnrin tó bá fáyìn ni. bẹ́ẹ̀ ni ìyàwó anabi ibrahim alayhi salatu wa salam ti àmà sí fara ìyàwó rẹ̀ rẹwà púpọ̀ so ọba yẹn ó wá ní kí wọ́n lọ mú obìnrin yẹn wá anabi ibrahim wá ń sọ fún ipe tó bá dọ́mù mọ́ sọ pé ìyàwó mi yẹn o torí pé ìsọ pé ìyàwó ni à ó lè tún nìkan pa anabi ibrahim alayhi salam kan sọ pé kí ni ọmọ ìyá mi yẹn ọmọ ìyá mi náà kúkú yẹn nínú islam nígbà tó dọ́dọ̀ rẹ̀ ó ní ọmọ ìyá ni òun so ìyẹn ni ó léwu anabi ibrahim alayisalaam alayisalaam wípé kan fẹ́ fi ṣùdá kan ṣùgbọ́n kí ló padà ṣẹlẹ̀ sí obìnrin yẹn ọkùnrin yẹn bó ṣe ń gbìyànjú àti fọwọ́ kan lọ́wọ́ rẹ̀ ń kó sínú bó ṣe ń gbìyànjú àti fọwọ́ kan obìnrin yẹn lọ́wọ́ rẹ̀ ń kó sínú ó bá sọ fún àwọn ẹmẹ̀wà rẹ̀ pé èèyàn kọ́lẹ̀ mú wá bá mi àlùjọ nílé lẹ́yìn ẹ̀mọ́ mu lọ tó wá fún wọn ní ẹrú kan tí wọ́n pè ní hajar ipò tó fi tán wọn lọ́rẹ́ ni so hajar yẹn òun ni ó padà wá bí anabi ismail alayhi salatu wa salam fún anabi ibrahim alayhi salatu wa salam so ìbẹ̀rẹ̀ náà ó parọ́ fún wọn ni so àwọn irọ́ yìí tí anabi ibrahim pa yìí ó mọ̀ ó wò pé ṣé nǹkan tó bá a mú òun nìkan tí òun ṣe tó lẹ́ni tó ṣe pé ó fi wò pé á ah, ṣóun qualify dáadáa nígbà yìí tí ọlọ́run bá subhanahu wa ta'ala ò wílé torí pé irọ́ tó pa irọ́ tí ó tako ẹ̀sìn ni so téèyàn bá ń bẹ̀rù inú ìnira tó bá rẹ̀ jẹ́ nìyí ó lè parọ́ ẹni tó ṣe mọ́ bẹ́ẹ̀ kó bọ ẹbọ ó wá parọ́ láti tẹ́ẹ̀bù rẹ̀ irọ́ yẹn àlè fúnrú yẹn so ló fi jẹ́ wípé ẹ̀sìn ó gba kéèyàn parọ́ nírú àwọn àyè bẹ́ẹ̀ òní tí anábọ̀ Muhammad sallallahu alaihi wa sallam tó ní laysa al-kadhabu alladhi yadmi khayran yuslihu bayna an-nas òun ṣòkòrò èèyàn lẹni tó ṣe wípé ó ń gbé ọ̀rọ̀ tó fẹ́ fi tún àárín èèyàn méjì ṣe lọ fún wọn ó gbọ́rọ̀ ilé ìwábi ilé ìgbélé ìlọ́bí ilé ṣùgbọ́n nǹkan ẹ̀ ní ohun fún rẹ̀ ní láti lè fi ṣe àtúnṣe àárín àwọn èèyàn méjì tí wọ́n ń jà náà irú lọ́wọ́ ni ó sọ òun náà ti alágbáyà rẹ̀ mọ́ ń sọ̀rọ̀ yín dáadáa kódà ó tún sọ̀rọ̀ yín dáadáa lánàá láti pé kí ọkẹ́ ẹni lè bá yọ sílé yóò tún lọ bẹ́lẹ̀ náà yóò sọ sí láti nìfún so irú tó sọ yẹn irọ́ tí ó tapẹ̀sìn ni torí pé ó sún ilé láti fi ṣe àtúnṣe láàrin àwọn èèyàn méjì ṣùgbọ́n islam sọ fún anábíwá muhammad sallallahu alaihi wa sallam ó jẹ́ ká mọ̀ pé tá a bá lè ṣe manduha a inna fi ta'rid manduha an al-kadhib tá a bá lè ṣe tá a ta'rid a òun náà ní tẹ́lọ̀ tá fi pa irọ́ yẹn nǹkan tó ṣe yí pé ó lè túmọ̀ sí nǹkan mi ó lè túmọ̀ sí nǹkan mi ó lè túmọ̀ sí nǹkan mi ni irú nísìnyí ọmọ ìyá mi ni ẹ tó bá dán wọn sọ pé ìyàwó mi ni ó sọ pé kí ni ọmọ ìyá mi ló jẹ ẹni sọ pé ìyàwó òun ọmọ ìyá òun kò tí ì parọ́ tabaníkàwò ní apá kan tabawo ní apá kejì ní ó parọ́ torí pé ìyàwó rẹ̀ ni ṣùgbọ́n kò ń ṣe ọmọ ìyá rẹ̀ jẹ ṣùgbọ́n ọmọ ìyá rẹ̀ nínú ẹ̀sìn so ọmọ ìyá tó ń gbà lérò ni ọmọ ìyá ẹ̀sìn ṣùgbọ́n ẹni tó ń gbọ́ yóò rò pé ọmọ ìyá ẹ̀jẹ̀ ni tí ó ń sọ ni fẹ́lẹ́ ni wọ́n ń pè ní àtàrí tàbí kéèyàn má la nǹkan mọ́lẹ̀ bí ó ṣe yẹ kí ó là á mọ́lẹ̀ lápòbí oníṣìí ẹni tó ṣe pé ó ní tírẹ́tì ní obìnrin tó ń ṣopó lọ́wọ́ bẹ́ẹ̀ ni obìnrin tó ń ṣopó lọ́wọ́ ni àgbọ̀rọ̀ kọ́nu tí ó bá fẹ́fẹ́ léyìí tí ó kílẹ̀ pé mo fẹ́fẹ́ torí bó ṣì wà ní okó ṣùgbọ́n ìyẹn lè sọ wípé a ẹni tó bá nírú ẹ níyàwó ẹnìyẹn mọ̀ rí yẹn o so ìyẹn ni yóò ti máa jẹ́ mẹ́sẹ̀gì tó dàbẹ̀ ẹni pé ọkùnrin yìí ní interest ni ṣùgbọ́n kò là á mọ́lẹ̀ pé mo fẹ́ fẹ́ sọlọ́n lọ subhanahu wa ta'ala ló fi ní àkùfẹ́sẹ̀ fún yín níbi nǹkan kékeré àrọ́tùnmí kìtàkì nìkan tẹ́bá ṣe tààrídì rẹ̀ tẹ́ làámọ́lẹ̀ gbàtà kọ́nàdé kò rọ́kùnrin dáadáa ẹni tó bá fẹ́rù ẹ̀ yìí orí yẹn fẹ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ so eléyìí ó jẹ́ nǹkan tí ó ṣẹlẹ̀ so anabi ibrahim alayhisalatu wasalam òun náà banújẹ́ lórí eléyìí yóò tún sọ pé kí òun ò lè ṣe kí ni so ọ̀rọ̀ tòun náà ó tóun ó tóun ìdáàbìlà rẹ̀ ìrìn ẹlọ́sọ́dọ̀ ìdáàbò ilá musa ẹlẹ́sọ́dọ̀ ànábì musa fayatuna musa wọn lọ bá musa fayakulu ya musa wọn ni rẹ musa anta rasulullah rẹ lójúṣe ọlọ́mọba ojúṣe ọlọ́mọba ni ẹ faddalaka Allahu bi risalati wa bi kalami ala nnas ọlọ́mọba gbọ́lá fún ẹ pẹ̀lú kóra ẹ níṣẹ́ bákan náà wo bẹ́ẹ̀ sọ̀rọ̀ direct èyí tí ó ṣe fún ọ̀pọ̀lọpọ̀ àwọn ìṣfà alánà ila ìṣìpẹ̀ wa lọ sọ́dọ̀ ọlọ́run ọba rẹ̀ alátara ìlàmàna ń fi ṣe orí nǹkan tá ń bá yí ní fayakúrì ìnà rabbi qad ghadiba al-yawma ghadaban lam yaghdab qablahu misla wa lan yaghdab ẹni tí wọ́n pa mí pé kí n pa òun náà ni a ẹni tí ó pa ìyẹn kéèkì tó pa ọmọ Egypt tí ànábì Musa pa aleyhi salatu wasalam so kéèsì yẹn ó sì ń jẹ́ nǹkan tí ó ń dààmú ànábì Musa díẹ̀ díẹ̀ so òun náà wo pé òun ò lè ṣe nǹkan yìí nìyí so nafsi nafsi nafsi ọ̀rọ̀ ara mi tó mi pé ìdáàbù ilẹ̀ agbèrè ẹlọ́sọ́dọ̀ ẹlòmí ìdáàbù ilẹ̀ Isa ní Mariam ẹlọ́sọ́dọ̀ Isa ní Mariam fayatuna Isa mú lọ bá ànábì Isa fayakulun ya Isa anta rasulullah wa kalmatuhu alqa ila Maryam wa ruhun minhu wọ́n ní rẹ̀ Isa òjíṣẹ́ ọlọ́wọ́ bá ní wọn gbólóhùn ọlọ́wọ́ bá tó fi sara Mariam wa ruhun ó bá àwọn èèyàn sọ̀rọ̀ ńgbà tó ń bẹ lórí ìtẹ́ ìṣfàlánà ilà arábìkà ṣìpẹ́ ara sọ́dọ̀ ọlọ́mọba rẹ̀ alátara ilà mọ̀nánù sí wọn náà rí tán báyìí fayakulu Isa anabi Isa ló sọ pé inú ẹgbàá kan wọ́n ló sọ wípé àwọn èèyàn ń pè ní lọ́mọ ọlọ́run sọ̀rọ̀ ló sọ pé nọ́ọ̀sì nọ́ọ̀sì ọ̀rọ̀ ara mi tó mìíràn ìdáàbò ilá rẹ́yìn ẹlọ́sọ́dọ̀ ẹlòmíì ìdáàbò ilá muhammad sallallahu alaihi wasallam ẹlọ́sọ́dọ̀ muhammad fayatuna muhammadan wọn wà lọ anabi muhammad fayakuluna ya muhammad wọn ni rẹ muhammad anta rasulullah ìwọ ni òjíṣẹ́ ọlọ́run ọba wa khatamul anbiya ìwọ ni òpin àwọn ànábì ọlọ́run ọba waqad ghafara Allahu laka ma taqaddama min zambik ọlọ́run ọba ti ṣe àforíjì fún ẹ in tó ṣíwájú ní àwọn nǹkan tó ṣe lẹ́ṣẹ̀ wa ma ta'akhkhar àtàwọn èyí tí ó padà wá létà náà ishfa' lana ila rabbika ṣípẹ́ fa'ati tahta al-arsh ma ma lọ sí abẹ́ àlàárà ṣe ọlọ́run ọba fa'aqa'u sajidan ma wá ṣe kí ni ma forí kanlẹ̀ lẹ́ni tó ṣe sùjádà li rabbi azza wa jal fún ọlọ́run ọba mi thumma yaftahu Allahu alayya min mahamidihi wa husni thanahi alayhi ọlọ́run ọba wà nù mí láwọn nǹkan tí màá fi ṣẹyìn fún láwọn nǹkan tí màá fi ròyìn ọlọ́mọ ọba ní ọjọ́ yẹn ṣé àlámiyá báwo aláwíyá aláhàdín kábìlì àwọn kábọ̀ ṣe pé ọlọ́mọ ọba ò ṣe fẹ́yìn kankan before mi fún mayukọ́ lẹ́yìn náà wọ́n máa fún pé ya Muhammad rẹ Muhammad sallallahu alayhi wa sallam irfa ra'sak bí orí dìde sáltó ọ̀tọ̀ bèrè tó fẹ́ ọlọ́mọ ọba fún ẹ wáṣfà túṣàfà ṣìpẹ̀ àwọn tó fẹ́ ṣìpẹ̀ túṣàfà ọlọ́wọ́n bó gbà pẹ̀rẹ́ fa arfa wura tí n bá gbé eléyìí nínú wà gbé orí mi dìde fa aqulu ummati ya rab ummati ya rab ummati ya rab a máa sọ pé àwọn àjọ mi ìrẹ́ ọlọ́wọ́n bá mi àwọn àjọ mi ìrẹ́ ọlọ́wọ́n bá mi àwọn àjọ mi ìrẹ́ ọlọ́wọ́n bá mi fa ya Muhammad أدخل من أمتك من لا حساب عليهم من الباب الأيمن من أبواب الجنة وهم شركاء الناس ما سوى ذلك من الأبواب دي إقاري حديثي حديثي أنعوا ونورش ليش تبوا so kí la fẹ́ ló gbélé yìí ni pé ìṣìpẹ́ pé kí ọlọ́run ọba subhanahu wa ta'ala kó ṣe ìdájọ́ àwọn èèyàn eléyìí anábíwá muhammad sallallahu alaihi wa sallam yóò ṣe bákan náà oṣù tẹ̀mí iná ó tún wá tánàbí ó ṣe tó ṣe yí pé ó wà fà á sọ pẹ̀lú anábíwá Muhammad sallallahu alaihi wasallam ṣùgbọ́n lẹ́yìn ìṣìpẹ́ gbogbo àwọn èèyàn nìyé tánàbí ó ṣe lẹ́yìn ẹni ó ṣe ìṣìpẹ́ ti àwọn ìjọ rẹ̀ bí ó ṣe ń bẹ ní pàtì àdífì níbòmí ó tún wà clara ìrẹ̀lẹ̀ ìdọ̀tá ṣe padà máa kà fúnra wa so ìṣìpẹ́ yìí ipe wọn ṣìpẹ̀ àwọn èèyàn wípé kọ́lọ́wọ́ bá ti bẹ̀rẹ̀ dájọ́ eléyìí ni wọ́n ń pè ní ash-shafa'atul 'uzma so lẹ́yìn yẹn làwọn ìṣìpẹ̀ ní ó wà wáyé eléyìí tí ó kó sínú gbogbo èèyàn gbogbo èèyàn ló kó sínú àtẹ́ntó jẹ́ kékeré àtẹ́ntó ń ṣe kékeré pé ká ti bẹ̀rẹ̀ ìdájọ́ kámọ́ tí ó jẹ fẹ́ ti wá oògùn lílà ipọ̀ títa òòrùn ipọ̀ ìyà ipọ̀ ìlera ipọ̀ ìṣùpẹ̀ ìlànà ìwà Muhammad sallallahu alaihi wa sallam ni ó kọ́kọ́ ṣe eléyìí ni kí gbogbo àwọn ànábì ọlọ́wọ́ bá tí wọ́n ta sẹ́yìn fún so lẹ́yìn náà làwọn nǹkan ní wà fóló so ṣàfá àyè aláwọn kan takò wípé kò sí nǹkan tí ó jọ àwọn ṣàfá àtàǹsọ̀yà àwọn ìṣìpẹ̀ yìí kò sí nǹkan tí ó jọ so àwọn kàwárí àtàwọn mọ̀tẹ́zìlá ṣùgbọ́n tí ó kọ̀rẹ́ ta òní súnnà tàbẹ̀lóyẹ̀ tí àwọn àdífi fínilẹ̀ òun náà ni pé ìṣìbẹ̀mbẹ̀ lónìran ọ̀nà sí anábọ̀ Muhammad sallallahu alaihi wasallam tí ó ṣe abẹ́lọ́wọ́ subhanahu wa ta'ala kó kàwà kún àwọn tí ó wọ aljanna láì ṣe ìṣirò iṣẹ́ bákanáà láì apart from ìjẹ́nà ṣàfáà tí a ń sọ yìí ṣàfáà ní tí ó ṣe yóò máa jẹ́ fún àwọn tí bí alìkàbáyì àwọn tó jẹ́ wọn ẹ̀tọ́ ṣe ẹ̀ṣẹ̀ ńlá ṣùgbọ́n tí àwọn ò bá ti ṣe ẹ̀ṣẹ̀ ńlá nìyí ọ̀rọ̀ pé yóò náà ó mú kúrò náà ti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ó kúrò wa subhanahu